kọ́ríntì kínní orí kẹta. Ara, èmi kò sì lè bá yín sọ̀rọ̀ bí àwọn tí í ṣe ti ẹ̀mí bí kò ṣe bí àwọn tí í ṣe ti ara àní bí àwọn ọmọ ọwọ́ nínú Kristi wàrà ni mo ti fi bọ́ yín kì í ṣe oúnjẹ nítorí ẹ kò tí ì lè gbà á nísinsìnyí náà ẹ kò tí ì lè gbà á nítorí ẹ̀yin jẹ́ ti ara síbẹ̀ nítorí níwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá wà láàrin yín ẹ̀yin kò á jẹ́ ti ara ẹ kò á sì ń rìn gẹ́gẹ́ bí ènìyàn nítorí nígbà tí ẹnìkan wí pé èmi ni ti Pọ́ọ̀lù tí ẹlòmíràn sì ń wí pé èmi ni ti Àpólò ẹ̀yin kò á ṣe ènìyàn bí kí ni Àpólò á kí ni Paul sì jẹ́ bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gbàgbọ́ àti olúkúlùkù gẹ́gẹ́ bí Olúwa ti fún un èmi gbìn Àpólò bomirin ṣùgbọ́n Ọlọ́run ní mú ìbísí wá ǹjẹ́ kìí ṣe ẹni tí ó ń gbìn nǹkan kan bẹ́ẹ̀ ni kìí ṣe ẹni tí ń bomirin bí kò ṣe ọlọ́run tí ó mú ìbísí wá ǹjẹ́ ẹni tí ń gbìn àti ẹni tí ń bomirin ọ̀kan ni wọ́n já sí olúkúlùkù yóò sì gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tirẹ̀ nítorí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run ni àwa ọgbà ọlọ́run ni yín ilé ọlọ́run ni yín. gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé mo ti fi ìpìlẹ̀ sọlẹ̀ ẹlòmíràn sì ń mọ̀ lé e ṣùgbọ́n kí olúkúlùkù kíyèsára bí ó ti ń mọ̀ lé e nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ tí í ṣe Jésù Kristi ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà fàdákà òkúta iyebíye igi koríko àkékù koríko lé orí ìpìlẹ̀ yìí iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn nítorí ọjọ́ náà yóò fi hàn nítorí pé nínú iná ni a ó fi hàn iná náà yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò irú èyí tí í ṣe bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ti ṣe lórí rẹ̀ bá dúró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 a sì tún kọ ọ́ pé. olúwa mọ èrò ìrònú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n. nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn nítorí tiyín ni ohun gbogbo ìbáà ṣe pọ́ọ̀lù tàbí àpólò tàbí kéfà tàbí ayé tàbí ìyè tàbí ikú tàbí ohun ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tiyín ni gbogbo wọn ẹ̀yin sì ni ti Kristi Kristi sì ni ti Ọlọ́run.